lúùkù orí kẹrin. jésù padà láti odò jọ́dánì ó kún fún ẹ̀mí mímọ́ ẹ̀mí bá darí rẹ̀ lọ sí aṣálẹ̀ ogójì ọjọ́ ni èṣù fi dán an wò kò jẹ ohunkóhun ní gbogbo àkókò náà lẹ́yìn náà ebi wá ń pa á èṣù sọ fún un pé. bí ó bá jẹ́ pé ọmọ ọlọ́run ni ó ní tòótọ́ sọ fún òkúta yìí pé kí ó di àkàrà. jésù dá a lóhùn pé ó wà ní àkọsílẹ̀ pé kì í ṣe oúnjẹ nìkan ni yóò mú kí ènìyàn wà láàyè. èṣù bá mú un lọ sí orí òkè kan ó fi gbogbo ìjọba ayé hàn ní ìṣẹ́jú kan ó sọ fún jésù pé. ìwọ ni wọn ò fún ní gbogbo àṣẹ yìí àti ògo rẹ̀ nítorí èmi ni a ti fi wọ́n lé lọ́wọ́ ẹni tí ó bá sì wù mí ni mo lè fún tí ó bá júbà mi tìrẹ ni gbogbo rẹ̀ yóò dà. jésù dá lóhùn pé. ó wà ní àkọsílẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí o máa júbà òun nìkan ni kí o máa sìn. èṣù tún mú un lọ sí jerúsálẹ́mù ó gbé ka téńté òrùlé tẹ́ḿpìlì ó ní. bí ó bá jẹ́ pé ọmọ ọlọ́run ni ọ́ ní tòótọ́ bẹ́ sílẹ̀ láti ìhín nítorí ó wà ní àkọsílẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ pé kí wọ́n pa ọ́ mọ́ àti pé kí wọ́n tẹ́wọ́ gbà ọ́ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. jésù dá a lóhùn pé. a ti sọ pé ìwọ kò gbọdọ̀ dán olúwa ọlọ́run rẹ wò nígbà tí sátánì parí gbogbo ìdánwò yìí ó fi jésù sílẹ̀ títí di àkókò tí ó bá tún wọ̀ jésù padà sí gálílì pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ òkìkí rẹ̀ kàn ká gbogbo ìgbèríko ó ń kọ́ àwọn ènìyàn nínú àwọn ilé ìpàdé wọn gbogbo ènìyàn sì ń sọ̀rọ̀ rẹ̀ ní rere ó wá dé násárẹ́tì ìlú tí wọ́n ti tọ́ ọ dàgbà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nígbà tí ó di ọjọ́ ìsinmi ó lọ sí ilé ìpàdé ó bá dìde láti ka ìwé mímọ́ wọ́n fún un ní ìwé wòlíì àìsáyà nígbà tí ó ṣí i ó rí ibi tí a gbé kọ ọ́ pé. ẹ̀mí olúwa wà pẹ̀lú mi nítorí ó ti fi òróró yàn mí láti wàásù ìrere fún àwọn tálákà ó rán mi láti wàásù ìtúsílẹ̀ fún àwọn tí wọ́n wà ní ìgbèkùn àti láti mú kí àwọn afọ́jú ríran láti jẹ́ kí àwọn tí a ní lára lọ ní àlàáfíà àti láti wàásù ọdún tí olúwa yóò gba àwọn ènìyàn rẹ̀ là ó bá pa ìwé náà dé ó fi fún olùtọ́jú ilé ìpàdé ó bá jókòó gbogbo àwọn ènìyàn tí ó wà nínú ilé ìpàdé tẹjú mọ́ ọ ó bá bẹ̀rẹ̀ yìí sọ fún wọn pé. lónìí ni àkọsílẹ̀ yìí ṣẹ ní ojú yín. gbogbo wọn ni wọ́n gbà fún un ẹnu sì yà wọ́n fún ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tí ó ń sọ ọ́ jáde wọ́n wá ń sọ pé. àbí ọmọ Jósẹ́fù kọ́ nìyí ni. ó sọ fún wọn pé. ní òtítọ́ ẹ lè pa òwe yìí fún mi pé oníṣègùn wo ara rẹ sàn ohun gbogbo tí a gbọ́ pé o ṣe ní kapanamu ṣe wọ́n níhìn-ín ní ìlú bàbá rẹ. ó tún fi kún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí wòlíì kan tí níyì ní ìlú bàbá rẹ̀. òtítọ́ ni mo sọ fún yín pé opó pọ̀ ní Ísírẹ́lì ní àkókò Èlíjà nígbà tí kò fi sí òjò fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà tí ìyàn fi mú níbi gbogbo a kò rán Èlíjà sí ọ̀kankan nínú wọn ọ̀dọ̀ ẹni tí a rán sí ní opó kan ní sárífátì ní agbègbè sídónì àwọn adẹ́tẹ̀ pọ̀ ní israẹli ní àkókò wòlíì èlíṣà kò sí ọ̀kan nínú wọn tí a wò sàn àfi námánì ará síríà. nígbà tí àwọn tí ó wà nínú ilé ìpàdé gbọ́ ọ̀rọ̀ yìí inú bí gbogbo wọn wọ́n dìde wọ́n tì í sẹ́yìn odi ìlú wọ́n sì fà lọ sí ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè ibi tí ìlú wọn wà. wọ́n fẹ́ taari rẹ̀ ní ògèdèǹgbé ṣùgbọ́n ó la àárín wọn kọjá ó bá tirẹ̀ lọ. jésù bá lọ sí kapanaumu ìlú kan ní ilẹ̀ galili ó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ọjọ́ ìsinmi ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí pẹ̀lú àṣẹ ni ó fi ń sọ̀rọ̀ ọkùnrin kan wà nínú ilé ìpàdé tí ó ní ẹ̀mí èṣù ó bá kígbe tòò ó ní. ha! kí ó padà wá ti rẹ́pọ̀ Jésù ará Násárẹ́tì ṣé o wá pa wá run ni mo mọ ẹni tí o jẹ́ ẹni mímọ́ àti Ọlọ́run ni ọ? Jésù bá bá a wí ó ní. pa ẹnu mọ, kí o jáde kúrò nínú ọkùnrin yìí. ẹ̀mí èṣù náà wá gbé ọkùnrin náà sánlẹ̀ gbogbo wọn ó bá jáde kúrò lára rẹ̀ láì ya gbogbo ènìyàn bẹ̀rẹ̀ yìí sọ ara wọn pé. irú ọ̀rọ̀ ni èyí nítorí pẹ̀lú àṣẹ àti agbára ló fi ń bá àwọn ẹ̀mí èṣù wí wọ́n sì ń jáde. òkìkí jésù sì kàn ká gbogbo ìgbèríko ibẹ̀ nígbà tí jésù dìde kúrò ní ilé ìpàdé ó wọ ilé símíónì lọ ìyá ìyàwó símíónì ń ṣàìsàn akọ ibà wọ́n bá sọ fún jésù ó bá lọ dúró lẹ́bàá ibùsùn ìyá náà ó bá ibà náà wí ibà sì fi ìyá náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde ó bá tọ́jú oúnjẹ fún wọn nígbà tí òòrùn wọ̀ gbogbo àwọn tí wọ́n ní oríṣiríṣi àrùn ni wọ́n mú wá sọ́dọ̀ Jésù ó bá gbé ọwọ́ lé ọ̀kọ̀ọ̀kan wọn ó wò wọ́n sàn àwọn ẹ̀mí èṣù jáde kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ń kígbe pé. ìwọ ni ọmọ Ọlọ́run. Jésù ń bá wọn wí kò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nítorí wọ́n mọ̀ pé Jésù ni Mèsáyà nígbà tí ilẹ̀ mọ́ Jésù jáde lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí kò sí ẹnì àwọn ènìyàn wá kiri nígbà tí wọ́n rí i wọ́n fẹ́ dá a dúró kí ó má kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ó sọ fún wọn pé. dandan ni fún mi láti wàásù ìyìn rere ìjọba ọ̀run ní àwọn ìlú mìíràn nítorí ohun tí ọlọ́run rán mi wá ṣe nìyí. ni ó bá ń wàásù ní gbogbo àwọn ilé ìpàdé ní judea